torí wọ́n gba one way òkú ọlọ́kadà mẹ́ta làwọn lasma fàyọ lábẹ́ ọkọ̀ akẹ́rù níṣe lọ̀rọ̀ náà fẹ́ dàbí ọ̀rọ̀ táwọn àgbà máa ń sọ pé àìtí kò ifá nílẹ̀ ifá ti ń ṣe pẹ̀lú bó ṣe jẹ́ pé kò tí ì ju ọ̀sẹ̀ kan àbọ̀ lọ tí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu fúnra rẹ̀ fàṣẹ ọba mú àwọn ọlọ́kadà arúfin kan tí wọ́n ń gba ọ̀nà márosẹ̀ badagry tó sì tún jẹ́ ọ̀nà tó lòdì tí kò yẹ kí wọ́n tọ̀ ni wọ́n ń tọ̀ àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ nípínlẹ̀ Èkó Lagos State Traffic Management Authority LASTMA ti fa òkú àwọn ọlọ́kadà mẹ́ta yọ lábẹ́ ọkọ̀ akẹ́rù ńlá kan níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lójúnà ọ̀hún Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún yìí ní ọ̀gangan ibi tí Sanwó-Olú ti mú àwọn ọlọ́kadà tí wọ́n ń gba wọ́n ń wè lọ́nà márosẹ̀ náà àtẹ̀jáde kan láti ọ́fíìsì alukoro lasma ọ̀gbẹ́ni taofik adébáyọ̀ sọ pé ọkọ̀ akẹ́rù mandisu kan ní táyà rẹ̀ fọ́ lórí eré awakọ̀ náà sì du ọkọ̀ ọ̀hún bàràbàrà àmọ́ nítorí àwọn ọlọ́kadà tó jẹ́ ọ̀nà ọlọ́nà ni wọ́n gbà yìí ẹ̀gbẹ́ ọ̀nà tí wọ́n ń gbà ni mọ́tò náà lọ wó wọn mọ́lẹ̀ sí òkú ọlọ́kadà méjì làwọn òṣìṣẹ́ lasma àtàwọn ọlọ́pàá tẹ̀sán onírèké tí wọ́n sáré débi ìjàmbá náà kọ́kọ́ rí fàyọ lábẹ́ ọkọ̀ ọ̀hún wọ́n ti kú fínfín nígbà tí ẹnì kẹta ṣì mí díẹ̀díẹ̀ ni wọ́n bá sáré gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn kan lágbègbè satellite town àmọ́ ẹlẹ́mìí gbà bó ṣe ń délé ìwòsàn ọ̀hún wọ́n ní lójú ẹsẹ̀ tí dẹ́rẹ́bà ọkọ̀ yìí ti rí ohun tó ṣẹlẹ̀ níṣe ló bẹ́lùgbẹ́ tó sá lọ ráú ṣá wọ́n ti kó òkú àwọn ọlọ́kadà wọ̀nyí lọ sílé ìgbókùsí wọ́n sì ti wọ́ àwókù ọ̀kadà wọn lọ tẹ̀sán ọlọ́pàá fún ìwádìí ọ̀gá àgbà lasma ọ̀gbẹ́ni bákàrẹ̀ òkì ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tó dolóògbé lójijì yìí ó ṣèkìlọ̀ fáwọn onímọ́tò láti máa rọra sáré lójú pópó bẹ́ẹ̀ ló sín àwọn ọlọ́kadà ní ìpàkọ́ láti ṣègbọràn sí àṣẹ ìjọba lórí àṣà gbígba one way torí ẹyẹ ìbẹ̀rù ní tọ́jọ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online